gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kẹta ìtàsé ẹ ti lè wo àdẹ̀ ti lè gbé jáde sórí youtube channel fún yín àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ ń jẹ̀ràn sinimá náà nípa ẹ fẹ́ wo apá kẹta sinimá tí a pè àkọlé rẹ̀ ní ìtàsé ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí lẹ́yìn náà kí ẹ dẹ̀ tẹ like button tó ń bẹ ní abẹ́ fídíò yìí lẹ́yìn náà kí ẹ̀rẹ̀ kọ sínú ààyè pélésè tí ń bẹ ní abẹ́ fídíò yìí tí a mọ̀ sí comment section ẹ kọ síbẹ̀ pé ìtàsé part three part three of ìtàsé torí pé bí comment section yìí bá ṣe pọ̀ sí ni yóò tètè já wa lára láti tètè gbé e jáde àmọ́ fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ bá ti tẹ̀ àǹfààní wà fún yín láti tẹ̀ báyìí wọ́n fẹ́ béèrè béèrè kan sí méjì lọ́wọ́ yín o òṣèré Ògóǹgó lẹ́mọ̀ pé ó ní action jùlọ nínú àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yìí ẹni tó bá ti gba òṣèré náà ni yóò láǹfààní sí ẹ̀bùn tí à ń fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún mẹ́wàá bá a ṣe máa ń ṣe lórí ìkànnì yìí ẹ sì má gbàgbé ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́ bá mọ̀ pé fẹ́ wo apá kẹta sinimá ìtàsé ẹ ṣé o.